ń tẹ̀lé bàbá àgbà fadilati sheikh ahmad ibrahim bukari al-mukhtar ntí à ń ṣe òun náà ni al-it'am tí àwọn olóyìnbó ń pè ní feeding the needy òun náà ni charity program bá ṣe máa ń ṣe ní ọdọọdún nìyẹn ọba tí ó ti wá ń kún wa ní àtàná kọ́ lọ́mọ padà lẹ́yìn wa láéláé èyí tí a tó fẹ́ ṣe yìí àti um, àti bí ìjẹta àbí kíní kan ló yẹ ká ti ṣe sẹ́yìn láti bóyá bí sátọ̀dẹ̀ àbí àná ló yẹ kó ti bọ́ sí àmọ́ mo fẹ́ mo fẹ́ ọlọ́run òun náà ló tún jẹ́ kó bọ́ sí ọjọ́ òní torí ní ọdọọdún ọjọ́ ọ̀nì aṣámúbáku àbíjọ aṣámú gangan òun ló má sábà bọ́ sí àmọ́ mo fẹ́ mo fẹ́ ọlọ́run ló jẹ́ kó bọ́ sí irú ọjọ́ tòní yìí àwa fọlọ́run náà kéèyàn fẹ́ ṣe nǹkan kọ́lọ́n wá fún un ṣe kì í ṣe mímọ̀ ṣe rẹ̀ ọlọ́run náà ló jẹ́ kó rí ṣe bẹ́ẹ̀ ọba tó wá ń tì wá lẹ́yìn látàná kọ́lọ́n máa padà lẹ́yìn wa o ọ̀la tí a tún ń wò níwájú náà ọlọ́run jẹ́ kí ọ̀la wa jẹ́ kó dáa fún wa bàbá wa tí wọ́n ń tukọ̀ náà Fadilatu Sheikh Ahmad Ibrahim Bukari ọlọ́run mọ́ṣà lọ́rẹ̀ mi bàbá wa fún wa má ti pa bàbá wa fún wa nísìnyí anábì ló jẹ́ kó yé wa ó ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣerú nǹkan báyìí a rí nínú àwọn ẹni lọ ẹni ìsíwájú tó yẹ pé wọ́n ti lọ síwájú tó yẹ pé nǹkan tí ọlọ́run ọba tó fi gbé wọn lọ́wọ́ sókè náà nì tó yẹ pé tí wọ́n bá ń pa ìtàn Islam ayé ò lè pa orúkọ wọn rẹ́ níbẹ̀ láéláé ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ni ọlọ́run ọba ti ti àtara wọn gbé dìde ẹlòmíì ebi ń pa àmọ́ kò lè sọ̀rọ̀ bó ti wá lòun tí kò lè sọ̀rọ̀ tó wọ́n tún wá gbèrò program yìí náà lẹ̀ pé ó yá mọ̀ bọ̀ tó o bá tiẹ̀ lè bèèrè pé ó yá mọ̀ bọ̀ ó yá a ti gbé e kalẹ̀ ó yá ìwọ náà wá gba titi ẹ náà ọlọ́run bá ti ọ̀ọ́nì tó ga jù òun náà là ń béèrè fún òun náà sì là ń bẹ̀ kọ́lọ́run kó ṣàánú wa èyí tá à ń ṣe yìí kọ́ a bá nínú àkọsílẹ̀ dáadáa wa níjọ́ gbúdàlì kìyàmọ̀ tí ọlọ́run bá ti gbà lọ́wọ́ wa kò séyìí tó fẹ́ dáa tó mọ́ kéèyàn mọ̀ ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run gbà lọ́wọ́ ọba tó wá máa ń gba sọ́dákọ̀ lọ́wọ́ èèyàn ọlọ́mọṣẹ́ àgbàlọ́ bàbá wa àgbà Sheikh Ahmadu Al-Mukhtar àti gbogbo àwọn tí wọ́n kún wọn lọ́wọ́ náà tí wọ́n sọ pé iṣẹ́ Ọlọ́run ọba yìí kò ní gbélẹ̀ láéláé torí igbó kan lè dá igbó gbé àgbájọwọ́ náà dẹ̀ ni a máa fi ń kún ara wọn bẹ́lẹ̀ bá kun ibi tóun náà bá kun Islam náà yóò bẹ̀rẹ̀ sí ni mo lọ sókè àgbà àwọn tí wọ́n wá kún bàbá wa lọ́wọ́ Ọlọ́run bá wa kún àwọn náà lọ́wọ́ má jẹ́ kí owó má jẹ́ kó tán ní ọwọ́ wọn kí ìṣẹ́ náà sì má tàn wọn láéláé wọ́n lá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam.